Parrot FM. ní tààràtàrà báyọ̀ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọlájúnà Bello lórí ètò alfik fìdín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين akẹ́yìn ògbó wọn wọ́n ẹgbẹ́ àjọ ọkọ̀ jimá abárúkà jumá aláàjíká ṣe é pọ̀ ẹ̀ka àbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkùnrin àlèfíkò fìdín ọ̀làdùnní bẹ̀rẹ̀ mi mò ń bẹ́nu yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ wa Sheikh Dr. shabdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀n ọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ní ìbéèrè tí wọ́n béèrè pé ẹni tó jẹ́ aláboyún tó jẹ́ pé oyún rẹ̀ ó ti tó bí oṣù méjì so ó kù bí ọjọ́ méjì tí ọlọ́run ọba kádàrá yí pé oyún yẹn yóò wálẹ̀ ó ní ó ń rí àwọn nǹkan kan tó ń jáde ní ara rẹ̀ léyìí tí kìí ṣe ẹ̀jẹ̀ bóyá tí èèyàn lè pè ní ìdọ̀tí tó ń jáde ní ara rẹ̀ sọ wọn ní bí ọjọ́ méjì tí nǹkan náà fi wáyé àwọn ṣe ìmára àwọn lọ ṣe ìjọsìn fún Ọlọ́run ọba súlẹ̀ ọjọ́ méjèèjì wọ́n ní ṣé ìjọsìn tí àwọn ṣe òun ṣé ó ṣe déédé ó ṣe ìtẹ́wọ́gbà só lálàáfíà àbí àtúnṣán ohun tí wọ́n ọlọ́run kádàrá kí oní náà tún wá wálẹ̀ tán tó àwọn ṣe sùúrù ọjọ́ márùn-ún táwọn fi máa ń ṣe ìlà lẹ́yìn ọjọ́ márùn-ún ó ní àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọsìn àmọ́ ọjọ́ kẹfà bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ tó wá wá ẹ̀jẹ̀ gangan wá wá wọ́n ní ẹ̀jẹ̀ tó wà ń ṣe àwọn ó ṣe ìmára máa ṣèjọsìn fọ́nà ọba ni àbí àwọn ó ṣe sùúrù títí tí yóò tún fi lọ ó ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní èyí tó tún wà ń bí ọwọ́ láti ọ̀dọ̀ Mr. Raji ní ìpínlẹ̀ Akwa Ibom wọ́n ní ọ̀gá àwọn fún àwọn àti ọkùnrin kan ní iṣẹ́ láti ṣe tí àwọn sì ní láti parí ẹ̀ fún oṣù méjì àmọ́ ọkùnrin kejì tí àwọn ń sọ yìí ọba kúrò ní sáìtì ibi tí àwọn ti ń ṣiṣẹ́ lẹ́yìn tó lo ọ̀sẹ̀ mẹ́ta péré lẹ́nu iṣẹ́ tán ni ló sì kúrò ní sáìtì pẹ̀lú àlàyé pé òun ó padà dé lẹ́yìn ọjọ́ mẹ́rin ó ti wá ń lọ bí ọ̀sẹ̀ kẹrin báyìí tó jẹ́ pé kò tí ì dé kódà níṣe ni àwọn tó ń transfer ìpín tiẹ̀ sínú owó àwọn tó ń transfer ìpín tiẹ̀ sí nínú owó iṣẹ́ tí ọ̀gá àwọn kọ́kọ́ san fún àwọn bẹ́ẹ̀ ni ó sì tún ń sọ pé òun padà bọ̀ o lẹ́yìn tí àwọn transfer ìpín tiẹ̀ nínú owó tí wọ́n kọ́kọ́ san fún àwọn tán wípé ǹjẹ́ haram ló jẹ́ fún àwọn ni bí tí àwọn ò bá transfer ìkankan nínú owó tí wọ́n tún sẹ́ndì sí àwọn ọmọ lọ́tẹ̀ yìí nínú owó iṣẹ́ ti tiẹ̀ eh, eléyìí wọ́n jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀ndà dúró insha Allah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. oyún tó bàjẹ́ láàárọ̀ obìnrin. naam tí o ti ju oṣù méjì lọ ẹ̀jẹ̀ tí ń jáde yẹn wọ́n máa ń pè ní dámù fasad kò dí lọ́wọ́ láti sin náà ìmọ̀ra ni ó máa ṣe ṣáájú kó tó di kó ṣe sọ̀lẹ́ à lẹ́yìn ìgbà tí oyún wá jábọ́ tán kò tún bùkátà láti fúnra rẹ̀ níyì ọjọ́ kan fi lọ́ra kó tó di pé wọ́n máa sin náà nítorí pé sọ̀lá ti tẹ rí yẹn a mójútó ṣíṣe rẹ̀ lákòókò rẹ̀ ká má fi ráre ká má fi ó bá ṣe pé obìnrin ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ bí ma òun náà máa sin náà lójoojúmọ́ ni torí ẹ̀ ìjọ kẹta ìjọ kẹrin ìjọ karùn-ún tí fi ń dúró lẹ́yìn ìgbà tí ọmọ ti jábọ́ lára rẹ̀ yẹn kò nítumọ̀ rárá hmm. òun náà sọ pé lẹ́yìn ìgbà náà lè jẹ́ nǹkan oṣù gangan wá wà so nígbà tẹ́jẹ̀ bá tó wá ló tó dáṣọ láti dúró hmm. nígbà tẹ́jẹ̀ bá sì dá wa lọ́wọ́ ẹ̀ wàá máa sin náà rẹ̀ yí ọjọ́ tẹ̀ fi lọ́ọ́ sọ láti lára tẹ̀ sí rárá rárá tẹ̀ fẹ̀yìn rẹ̀ tí wọn gbogbo ẹ̀ náà lẹ́sàn padà ilé ìjọba oṣù jẹ́ ẹni wọ́n gbéṣẹ́ fún àtòhun àtẹlómìn ó rí i pé oṣù méjì lẹ́ẹ̀ fi ṣiṣẹ́ yìí owó sẹ́sì jẹyẹ báyìí ẹnì kejì tí wọ́n jọ gbéṣẹ́ fún yín wá ṣiṣẹ́ títí ọ̀sẹ̀ mẹ́ta fi pé ó fi lé ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ lọ́lẹ̀ rí máa àwọn ń fẹ̀rọ ìbánisọ̀rọ̀ fíjọ́ sọ̀rọ̀ yín wọ́n ń sọ pé òun sá ń bọ̀ ẹ̀yìnjọ́ méjì wọn dé ìjọ́ méjì ń dijọ́ mẹ́ta mẹ́ta ń di mẹ́rin mẹ́rin ń di márùn. ẹ wá ní nínú sí alákọ̀ọ́kọ́ owó tí wọ́n ti kọ́kọ́ san fún yín lórí iṣẹ́ tẹ́ gbà yẹn ẹ ti fi pín náà ránṣẹ́ sí i. ẹ ṣe lọ lópin ìgbà tó bá ṣe pé owó tẹ́ fún ọ ká iye iṣẹ́ tó ti ṣe àmọ́ tó bá kíkò ìtí ìtóye iṣẹ́ tó ti ṣe tí wọ́n bá tún san ìsímì fún yín nínú owó ẹ pé ẹ̀tọ́ rẹ̀ fún yóò pè lẹ́yìn eléyìí gbogbo owó mi ìjọba wa san fún yín ẹ gbọ́dọ̀ fún kọ́bọ̀ ń bẹ̀ nítorí pé owó kílẹ̀ bá pẹ̀ ń fún owó pọ́gba sẹ́kò sí tẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ti ṣàbòsí ọ jàǹbá àmọ́ kó owó sẹ́ẹ̀ rẹ̀ tó ṣe ó tó pé pérépéré ẹ gbọ́dọ̀ fún lẹ́tọ̀ rẹ̀ tọ́ba wa lẹ́jọ́ kan tó fẹ́ pè lórí pẹ́ fóònù lówó iṣẹ́ tó ń ṣe kọ́ lọ pé iṣẹ́ tó ṣe àti ṣe lè fún ọ lówó rẹ̀ gbogbo àná là ń pariwo pé nàìjíríà ọ̀dà nàìjíríà ọ̀dà ṣé ilẹ̀ àti àwọn igi àti gbogbo àwọn ilé tó wà nàìjíríà ni ọ̀dà ni àbáwá tá à ń gbé bẹ̀ hmm. ìbáwọn ẹni tí ń gbé bẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ wọn yà gbéwèrè ọ̀daràn hmm. torílẹ̀èdè fi dà bó ṣe lóhùn ọ̀dà ìwọ ló túnra rẹ ṣe èmi ó túnra mi ṣe onítọ̀ náà túnra rẹ ṣe bẹ́ẹ̀ náà ni nàìjíríà ò ṣe bẹ̀rẹ̀ sí ní dáa inṣáàlá Naam. Ehm, Jazakumullah khairan. Plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero uh, zero eight zero zero nine zero five one six four five four three eight zero eight zero nine zero five one six four five four three eight ẹ ló kọ o ó kọ yín o ibi ẹ ti ń pè yìí láti Lagos Island. Sọ ni ìbéèrè yín láti Lagos Island. Nàmì, àti àwọn àdàtúrà alájà rẹ̀ wọ́n fẹ́. Ìbéèrè mi ni pé ṣé èèyàn lè sọ ọmọ ní Irfan àti pé kí ni ìtumọ̀ rẹ̀? Ẹlẹ́kejì. Hello. Hello. Sílẹ̀ ní ṣèyàn lè sọ ọmọ. Irfan, Irfan. Nàmì, ìkejì. Àti pé kí ni ìtumọ̀ rẹ̀? Ìkejì. Ní tàṣà rẹ̀ gbẹ̀yìn. Mm-hmm. kí èèyàn máa ṣe sàlátì ibrahimia. ní tàṣàrù ìgbàlè. ẹ kí èèyàn máa ṣe yẹn kí a lè ṣe ọtí ẹ pé àwọn ọmọ sọlá ala muhammed wa ala ali muhammed nìkan sódà a máa lè yá àdúrà ní ṣe kọ́sì ìmáàmù tá a máa ń kírun lẹ́yìn ọ máa ń tètè karamọ̀ ní ìgbẹ̀yìn. ó ti yẹ. naam sàárẹ̀. alhamdulilayi wọn ní sọ alẹ́ sọmọ ní irfan ẹ̀ka máa sọ ní arifan ló ti dáa jù hmm. wọn náà bá máa ń sọ ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí orúkọ tó jẹ́ pé ń bẹ náà orúkọ tó dáa jù arifan hmm. ìtumọ̀ rẹ̀ ń dáadáa hmm. dáadáa ṣèdè lárúbá lásán ni. wọ́n níbi tá a ti ṣe tẹ̀síọ́hùdù ti parí wọ́n ti ní ká ṣe as-salatu fa nabi muhammed sallallahu alayhi wa sallam sáà kan lè sọ fún allahumma salli ala muhammadin wa ala ali muhammadin wa sallim torí káwọn lè ba àlàǹfààní àti ṣe àdúrà kó tó di pé ìmáàmù sálámà torí pé lè máàmù tàwọn ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ló máa ń gbé sọ láti gbà. àkọ́kọ́ bẹ́ẹ̀ sì máa ti ṣe wàhálà máa tẹ̀lé wọ́n ní ìnàmẹ́dínú bíi nàkàlì láàbì làákìlì ẹ̀sìn tẹ́ rí yẹn bó bá ti ṣe wàhálà tẹ̀lé kìí ṣe pé báwa bá ti ṣe rò wọ́n ní wọ́n fẹ́ ìfẹ̀tù làákìlì fẹ́hẹ̀mù iṣẹ́ tá a fẹ́ kí ọpọlọ ṣe lára ẹ̀sìn ní kọ́gbọ́ yìí nígbà tí wọ́n bá gbà wá lọ́dọ̀ ọlọ́run tọ́wọ́ alátọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam làákà ìtìẹ̀ ó fi gbọ́ yìí kì í ṣe pé làákà ìtìẹ̀ ló fi gbé kalẹ̀. tó àsọ̀látù Ibrahimiyya wọn ni ká ṣe nu sọ̀lẹ́ òun náà la sì gbọ́dọ̀ máa ṣe. kì í ṣe Allahumma Muhammadin wa rárá. ambrose bọ́sí kọ́ àpèlé fati kan ló ń ṣe nu sọ̀lẹ́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 zero zero eight zero ẹ jẹ́ ká tún máa zero eight zero uh, six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o. salamu aleykum wa rahmatulahi wa barakatuhu. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Uh, alhassan ló sọ̀rọ̀ láti ìkàndá. ìbéèrè yìí ìbéèrè mi nípa àdìsí tó ní pé ẹ máa fi ọwọ́ jókòó ẹ máa fọwọ́ sẹ́yìn jókòó yẹn máa ní kí bí ìgbésẹ̀ tẹ́ máa lo ọwọ́ méjèèjì ni àbí ọwọ́ òsì nìkan àbọ̀wọ́ ọ̀tún nìkan àdán tí tẹ́yìn bá rí èèyàn lẹ́yìn fẹ́fẹ́ tẹ́yìn bá ń ṣe ìsìnkọ́rọ̀ lórí rẹ̀ ẹ̀yẹ́ ń ṣe ní ojoojúmọ́ láti gbàtẹ́ ti pàdé ẹni ẹ̀bọ̀ ẹni ò tí ì sọ pé òun gbọ́ òun gbà ọkùnrin tèèyàn balẹ̀ tí kò ṣe iyèméjì ṣé bí ẹni ò tẹ́jú sọ pé òun gbọ́ òun gbà yẹn ṣé ó ń túmọ̀ sí pé ìbẹ̀rẹ̀ àjọṣepọ̀ wọn àbí ìbágbé wọn ní kò ní sùn wọn ni àbí kí wọ́n sì máa ṣe lọ tí tó bá fi gbà. alhamdulilayi ìjókòó adéṣì tó sọ nípa ìjókòó àwọn ẹni tọ́lọ̀ wọn bá bínú sí irú ìjókòó tá a gbọ́dọ̀ máa jókòó rú rẹ̀ ọ̀nà ni ká fawọ́ ẹ̀dí wa ká fi lélẹ̀ ká wá fi ọwọ́ wa àlàáfíà ká fi tilẹ̀ sẹ́yìn so ìjókòó rẹ lẹ́yìn ìjókòó àwọn ẹni tọ́lọ́wọ́n bá bínú sí i hmm. yàtọ̀ sí tó bá yẹ pé ọwọ́ ọ̀tún rẹ ló fi tilẹ̀ yàtọ̀ sí tó bá yẹ pé ọwọ́ méjèèjì ló fi tilẹ̀ tó tó bá jẹ́ pọ́wọ́ ọ̀tún àbọ̀wọ́ méjèèjì la fi tilẹ̀ ó ti yàtọ̀ hmm. àmọ́ tó bá yẹ pé o jókòó òfìdí lélẹ̀ rẹ òfì tilẹ̀ hmm. so eléyìí ni ìjókòó tí ọ̀tọ̀ ká máa jókòó ẹ sì rí i pé tí ní kọ̀tọ̀ ní máa sábà wọ́pọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ká kíyè sára. wọ́n láwọn arúbìnrin kan táwọn fẹ́ fẹ́ àwọn á ń ṣe istikhara ọkàn àwọn ń ṣe ń balẹ̀ lójoojúmọ́ báwọn ti ṣe ń ṣe istikhara ṣùgbọ́n obìnrin yìí kò já àwọn ní o ṣé eléyìí ń túmọ̀ sí pé ìbágbépọ̀ àwọn yóò rí bákan bákan bóun ní ìbágbépọ̀ lọ́nlọ́ ẹni tó fẹ́ máa bágbépọ̀ ò tíì sọ́pọ̀ ń gbà <laughs> bọ́kàn rẹ bá balẹ̀ ó balẹ̀ lórí irọ́ ni <laughs> lókun ìgbà tí ò sọ́pọ̀ ń gbà kí ni ń balẹ̀ fún eléyìí jẹ́ bó ti ṣe ṣe sàn. ẹnìkan béèrè béèrè kan tó ní láti al-Imarat al-Arabiyya al-Muttahida. tó ní ní ọjọ́ jùmọ̀ ó dàbí ìgbà tí sọ̀látù jùmọ̀ méjì wọ́n ṣe mọ́ṣáláṣí. tá a sọ pé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó béèrè lọ́dọ̀ àwọn ẹni tẹ́ jọ wà ń bẹ̀. Hmm. wọ́n ṣàlàyé fún ọ. alhamdulilayi ẹnìkan pè láti Imarat hmm. lẹ́yìn ọjọ́ yẹn láti ṣàlàyé. Hmm. ó lóun wà lẹ́nu iṣẹ́ ni ò jẹ́ kóun ó lè dá sí ọ̀rọ̀ yẹn níjọ́ yẹn ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé sọ̀láàtì alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe yẹn sọ̀láàtì lè ṣe sọ́ọ̀ ni sọ̀láàtì tí wọ́n ṣe láti fi tọrọ òjò ni hmm. ó ní torí pé lọ́dún yìí òjò tí rọ̀ rárá ní Imarat al-Arabiyya al-Muttahida sọ ìdí nu tí wọ́n fi kọ́kọ́ ṣe sọ̀láàtì lè ṣe sọ́ọ̀ ìgbà tí wọ́n parí tí ìmáàmù bá àwọn èèyàn sọ̀rọ̀ ni wọ́n wá pe sọ̀láàtì tí wọ́n fi wá ṣẹ̀ṣẹ̀ ṣe kútúbà fún sọ̀láàtì al so adúpẹ́ fọlọ́ ipe ń tó ṣẹlẹ̀ nìyẹn torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà mí nìkan ṣẹlẹ̀ ìwọ ò tí ì máa bó ti ṣe ṣẹlẹ̀ àti bó ti ṣe rí má má dá sí wọ́n hmm. sì máa pé báyìí ló ṣe ṣẹlẹ̀ hmm. ọlọ́ni wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ula'ika kana 'anhu mas'ula níjọ́ bá ti mọ̀ nípa rẹ̀ má má sọ hmm. àti gbígbọ́ rẹ̀ àti ìríran rẹ̀ àti ọkàn rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run obìnrin lè rìn parí jazakumullahu khairan. hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀rọ àwọn mo ní kọ́jọ́ méjì ló fẹ́ bèrè ní Mohammed oh, láti Èkó. Ìbéèrè ọ̀ya. Oh, ẹ jọ sà táwọn arìnrìn àjò tó lórí nǹkan méjì sí mẹ́ta mú mọ́tò wá dúró awádìbí tá à ń lọ adẹ̀ jẹ́ kọ́sù. Ǹjẹ́ ṣé tábàdìbí ǹjẹ́ ṣé tábàdìbí tá à ń lọ báwo la máa ṣe ṣe ṣé a máa kí kọ́sù ni àdá máa kírun yẹn déédéé tẹsán aláwọkọ nù wọn ṣẹlẹ kejì. Hmm? abẹ́fọ́mọ naam. ìbéèrè ní aláwọkọ ẹ tún ṣe. ìbéèrè ìbéèrè ní aláwọkọ ni pé à ń travel mhm. à ń lọ à ń lọ láti ibà sí azari so lórí kidnapping àti nǹkan méjì sí mẹ́ta ṣá mọ́tò wa dúró rárá o ti àwọn aráyè tí àwọn kọ́ sòrò àwa débi tá à ń lọ mhm. ǹjẹ́ ṣé gbèsè yẹn ṣé gbèsè kọ́ sòrò. bí aago mélòó lẹ débi tẹ́ ń lọ ọwọ́ alẹ́ la débẹ̀ nígbà tá a jẹra ní ìrọ̀lẹ́ àná hmm. àárọ̀ ọjọ́ kejì la wa débẹ̀ so a dẹ̀ jẹ àwọn ìrún hmm. so kọ́sọ̀ bí wọ́n ti rè pé ṣé ṣé ìjẹta wa ti débẹ̀ ṣé kọ́sù la máa kiri àdá máa kiri yẹn nọ́mà. so kọ́sọ̀ ẹlẹ́kejì ni pé afẹ́fọ́mọ ìyá wa kan ó jẹ́ ọmọ Yorùbá so nígbà tá a wa lọ nígbà tá a wa débẹ̀ àwọn nípa fẹ́ sanwó sàdáàkì àwọn nípa àwọn gbó sàdáàkì o pé àwọn pé àwọn ìtọ́mọ tí wọn ò pé ká lọ ọwá kọ́lé sùn àbí ká lọ rẹran tara orógbó tara rèké ṣé ǹjẹ́ sábà ṣe bẹ́ẹ̀ pé ṣé nínú ìṣẹ̀rí àṣẹ ẹ̀tọ́ wà fún adáfọ́mọ yẹn ni àbíbá àlọ́ máa ń ṣe. alhamdulilayi ẹni tó rìnrìn àjò láti kò tí ń lọ sí azari látàrí àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn ojú wa ọwọ́ akọ wọn ò dúró rárá lọ́nà àsìkò tí wọ́n á dé azàre sí wọn àṣe sọ̀láàtò bọ́hùr wọn àṣe sọ̀láàtò làásùr magreb àti àìṣà ó tilẹ̀ jẹ́ pé gbogbo aago ti lù kó tó di pọ́n dé azàre azàre náà sì làwọn ń gbé ibẹ̀ náà wọ́n ń lọ wọ́n ní ìgbà táwọn bá ti délé ṣé àwọn sì kọ́ sùrù sọ̀láàtò bọ́hùr àti àásùr àti ti àìṣà yìí àbáwọn pè gbogbo sọ̀láàtì tó bá ba yín lórí ìrìn àjò lákòókò rẹ̀ sì tún jáde mọ́ yín lọ lórí ìrìn àjò tẹ́ pé ńgbà tẹ́ wọlé sí àkókò sọ̀láàtì yẹn ti lọ ẹ̀ san padà bíi sọ̀láàtì arìnrìn àjò torí òfin ṣẹ̀ríyà tó ní sifatul qada'i sifatul ada' bẹ́ẹ̀ ti ṣe san náà ni bó ti ṣe yẹ kẹ́ ẹ ṣe tó bá ṣe pásìkò rẹ̀ lẹ́fẹ́ ṣe. a sì ti mọ̀ pé arìnrìn àjò rákà méjì ni ọmọ ṣe mẹ́rin nígbà tó bá lórí ìrìn àjò ṣùgbọ́n sọ̀látù ìṣá yẹn àti magrib nígbà tẹ́ délé sí tí àárín òru ọ̀bá tí kọjá a jẹ́ pé ẹ sì magrib ń rákà mẹ́ta rẹ̀ tẹ́lẹ̀ náà òun ní yàtọ̀ ẹ sì ṣe sọ̀látù ìṣá ní rákà mẹ́rin rẹ̀ àmọ́ táàrin òru bá ti kọjá ó túmọ̀ sí pé ìgbà tẹ́ tún délé sí àkókò sọ̀látù ìṣá yìí náà ti lọ a jẹ́ pé ẹ sì mẹ́ta ìṣá yìí méjì. àárín òru táwọn à ń sọ kì í ṣe tago òyìnbó ẹ sọ pé twelve a.m. ó ti kọjá rárá o àárín òru ti Islam òun náà ní ká wo aago wo iná lòórùn wọ̀ aago wo làlùfájàrí yọ wákàtí mélòó ló wà láàrin wọn ẹ kún wákàtí nsú méjì kẹ́ ẹ fi kúngbà tó rùn wọ̀ a jẹ́ pé iye tá ń bá jẹ́ ní ọjà àárín òru ó lè jẹ́ aago mọ́kànlá alẹ́ ó lè jẹ́ mọ́kànlá àbọ̀ ó sì lè jẹ́ mẹ́wàá gangba mi àbí mẹ́wàá àbọ̀ so àmọ́ pé méjìlá rú ètò ẹ̀yìn mà sáàrin òru eléyìí òyìnbó lẹ́vù ni wọ́n wá ní àwọn fẹ́ fẹ́yàwó ọ̀yàwó táwọn fẹ́ fẹ́ jọmọ Yorùbá àwọn béèrè sọ̀dá àpè rẹ̀ àwọn òbí wa sọ pé àwọn fẹ́ tọ́mọ tàwọn hmm. ṣùgbọ́n rógbó ni ẹ lọ mú wa ìrèké àti ọmọ àti abo ewúrẹ́ àti gbogbo ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ bọ hmm. mùsùlùmí làwà ọlọ́run lè dáná sọ pé wa atun nisaa sadaqatihinna nihla ẹ fáwọn obìnrin sọdáàkì wọn sọdáàkì ni wọn máa ń fóbìnrin nínú islam kì í sọ owó orí owó orí nǹkan àṣà ló bí kì í sin lọ́lọ́run bá ní kẹ́ fáwọn obìnrin sọdáàkọ̀ tẹ́lẹ̀ tó bá fẹ́yàwó pẹ̀lú kówó orí nìwọ́ fún o ò tíì fún sọdáàkì ìyàwó rẹ̀ sì jọ ń sọdáàkì ọ gbọ́dọ̀ san sọdáàkì àṣà ló owó orí ẹ̀sìn ló mú sọdáàkì wá ẹ̀sìn ló sì ní ká máa jókòó àtìyàwó ara wa àṣepé ọjà ìyàwó rẹ̀ ń gbèsè sọdáàkì nù àmọ́ lọ mú orógbó wá ẹ lọ mú ewúrẹ́ wá lọ mú rèké wá àádùn kankan àwọn náà ti sọ wípé àwọn ọ̀tọ́ máa ta wọn èmi ò wá rò pé ìwọ náà ńgbà tó ní kí ni sọdá àkìrẹ ọ̀fẹ́ rà ní èló lèèyàn ní láyé tó fi lè rà yín hmm. èèyàn lè rà yín hmm. sọdá àkìrẹ owó òfẹ́ ni hmm. ọlọ́run ọba ló pa láṣẹ pé kẹsàn torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà tẹ́ bá fi lè fẹ́yàwó lórí pé àní san sọdá àkìrẹ kò sí sọdá àkìrẹ lórí rẹ̀ yìgì yẹn ò so àwọn àṣà burúkú kan wà nílẹ̀ yorùbá yìí wọ́n sọ pé nídìílé tàwa àwọn ìgbà sọ̀dáàkù àìgbà hmm. sọ̀dáàkù wọ́n lè pé ìyàwó sàrà ìyàwó sàrà àbà láì ṣe mọ́tà so gbogbo eléyìn àwọn àṣàkáṣà àṣà burúkú rádaràda ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó bá ní wọ́n fẹ́ ní ìyàwó sàrà àbà wọn ìyá máa jẹ wọ́n ni bí irú ìyà tí máa jẹ táyà mọ́tò hmm, hmm. iná máa fi jẹ àwọn ọmọ ọlọ́mọ wọ́n sọ pé ṣe bí ìyàwó sàrà ni subhanallah. ṣé àfihàn ọ̀rọ̀ ìṣe ìṣe lóko yín o. Hello, salaam alaikum, Mustapha láti ìlú Èkó. Ìbéèrè yín. Yẹ́sà ẹjọ́ ìbéèrè mi àkọ́kọ́ ni pé a gbọ́ pé tíyàn bá wọ mọ́ṣáláṣí tí wọ́n bá gbèrún dúró for instance tíyàn bá wọ mosque tó fẹ́ kí wọ́n kí magrib lọ́wọ́ èèyàn wá jẹ ashri wọ́n ní pé ká jọyìn uh, jọmọ́ yẹn ká bá wọn kírun bọ̀tán bá dé orí rákà ẹlẹ́ẹ̀kẹta ti magrib tí wọ́n fi sálámù pé kéèyàn má sálámù kéèyàn dìde kó fi kọ̀ntínú rákà ẹlẹ́ẹ̀kẹrin tí a fi tiẹ̀. question mi wá ni pé téèyàn bá ń ké fátíà yẹn níbi láṣàkà téèyàn bá fi dìde téèyàn máa ké sókè ni àbẹ́yàn máa ké sílẹ̀ tí a sì mọ̀ pé àṣì àní ké kankan nu fátíà àtàwọn súra wa sókè ìmáàmù tá a dẹ̀ jọ́ìn rẹ̀ mọ́gìrìbì ló ń kí ó ti ké àwọn súra àti fátíà yẹn sókè táà náà máa ké tiwa sókè yẹn. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹjọ́ tí ó tọ́ fún ọmọkùnrin tó jẹ́ pé irun orí rẹ̀ máa ń pọ́n tí ó tọ́ láti fi dá ìtútù sí àbí kò tọ́. Àwọn àlè pàṣẹ. Alhamdulilayi, àkọ́kọ́ ni pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí kó máa ṣe gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan lákòókò rẹ̀. Kí ló ṣe yín tí a fi fi sọ̀láàtì làásùrì ráàrì tó fi wá jẹ́ pàkókò sọ̀láàtì maghrib ńlẹ̀ fẹ́ ṣe? Ìrọ̀kọ̀ sẹ́nìkan tó ní kẹ̀kan lọ jọ́ ìwọn nígbà tí wọ́n ti sọ̀láàtì maghrib pẹ̀lú àníyàn asùrì nígbà tó ṣe pé ẹ ní àwáwí kan àròyé kan sí fún yín tá a lè pé òun ló ṣe sábàbí tẹ́ ẹ̀ fi ṣe sọ̀láàtì làásùrì lákòókò rẹ̀ tó bá kẹ́ ẹ̀ máma fi sọ̀láàtì yẹn ráre ni àyè ò sí fún yín o láti darapọ̀ mọ́ wọn ní sọ̀láàtì magre pẹ̀lú àníyàn asù nítorí pé ẹ ti sẹ́lọ̀ òfin ṣẹ̀rí àṣìṣọ ìpè bẹ̀lẹ̀ nà àṣìyá látùn náà lọ rọ́ọ̀sà ẹni tó bá sẹ́lọ̀ wọn kì í sì dẹ̀kùn fún ìdẹ̀kùn burúkú lẹ fẹ́ mú un látàrí pé ẹ ti kọ́kọ́ fi sọ láti eléyìí ráre ẹ tí wọ́n á fẹ́ gba aládàá jàmá kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ká kíyè sára nínú òfin ọlọ́run ẹni tó bá máa máa pa sọ láti tì bá wọn máa sọ pé ìdájọ́ rẹ̀ ni kó ti di kèfèrí sọ láti òsè fi ṣeré ẹ máa pé kú ń bẹ láàrin ausri sí magreth ẹgbẹ̀rún gbèjì èèyàn ti kú téèyàn náà bá bọ́ sínú wọn ńkọ́ mm. kí ló fẹ́ sọ fọ́nà wọ́n tó wá pé o ní àwáwí kan àròyé kan wà fún ọ pé bóyá irú ìtọ́sọ pé àwọn ń travel mọ́tò òdò bóyá oorun bóyá gbàgbé tó eléyìí òun náà ni àwọn àwáwí tó lè wọlé tó tó bá pérú rẹ lọ́sẹ̀lẹ̀ à ń bẹ́ lọ à ń bẹ́ lọ tó ni bóyá pé tó o bá darapọ̀ mọ́ wọn à ń bẹ́ lọ. nítorí pé ọ̀rọ̀ pé o lè darapọ̀ mọ́ wọn àti sọ àtúntì sọ àti sọ kò sí lọ́dọ̀ àwọn màlìkíyà yìí ẹ rí i pé tá a bá gbé nǹkan míì wá tó le látọ̀dọ̀ àwọn tíhùn hmm. ẹ sọ pé má lè kílẹ̀ yín. <laughs> wọ́n gbọ́n sílẹ̀. nígbà tó wá di pé eléyìí ó pé yín hmm. ẹ tún ra aráàlú lọ bẹ pé bí àwọn olùmọ̀ Islam náà ni. <laughs> eléyìí jẹ́ bó ṣe jẹ́ so wọ́n ní tí irun àwọn bá máa pọ́n sáà lè dá ìrẹ̀ pẹ̀lú dúdú ọlọ́mọdé hmm. ẹ gbọ́dọ̀ fi dúdú dá irun yín o so kọ́lọ̀ mi, bí ètí ó tún jẹ́ kó tún pọ́n náà lè lò ẹ bí làálì so làálì táwọn obìnrin máa ń lò ẹ lè fi dá irun yẹn àmọ́ pé àmọ́ lẹ́yìn náà ọmọdé nìwọ kí ló fẹ́ dá irun sí orí hmm. ìgbà bá dàgbà tẹ darúgbó tí gbogbo orun orí yín àti tàgbọn yín di funfun hmm. pátá porongodo ìgbà náà lẹ tó lè fi làálì sí hmm. so àìjẹ́bẹ̀ ọlọ́run fẹ̀yìn ṣe sampo ni wípé ń bẹ́ẹ̀ nu àwọn èèyàn tá a ṣe wọ́n ló ní irun pípọ́n ń bẹ́ẹ̀ nu ẹni tá a ṣe ló ní irun dúdú ọ̀ ń bẹ́ẹ̀ ẹni tá a ṣe kìtì so a máa tara rẹ̀ máa gbára ọlọ́run hmm. kí ló fẹ́ máa dá ẹ̀ hmm. pé kí ni. Hmm. ẹ lórúkọ yín o. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ mi kamaldin abdulkareem niger republic. ìbéèrè yín. wọ́n kí wọ́n sì kí àwọn sẹ́kọ̀ọ́ wa jazakumullahu khairan. àmì wọ̀nyí ọkùnrin. ìbéèrè mi ni pé ṣé mùsùlùmí tó bá fi ọjọ́ ìnáwó yìí sí twenty four twenty five december kí ni ìdájọ́ sẹ̀ríà lórí rẹ̀ bákan náà ṣé tó bá jẹ́ fámìlì ẹbí èèyàn yẹn lè kópa nípa rẹ̀ eléyìí ìbéèrè o. hello. ìbéèrè ọlọ́kejì. hello. hello hello. ìbéèrè yìí kejì. hello. ìbéèrè yìí kejì. ṣé tẹ́ ẹ bá jẹ́ fámìlì ẹni tó fẹ́ ṣe irú ìnáwó bẹ́ẹ̀ hmm. ṣé ìyẹn lè jẹ́ni tí ó darapọ̀ mọ́ nígbà yẹn àbí téèyàn bá darapọ̀ mọ́ ìyẹn já okùn ẹbí alhamdulilayi bẹ́ẹ̀ tẹ́ sí pàtàkì hmm. àwa gẹ́gẹ́ bíi mùsùlùmí tábà ní ṣíṣe kan ká fi sí àwọn ọjọ́ mi yàtọ̀ sọ́jọ́ tí àwọn tí èsè mùsùlùmí sọdún hmm. Hmm, ó pàtàkì púpọ̀ eléyìí ń bẹ nínú al-maqasid ash-shar'iyya torí kọ́ mọ́ bàdà bí ìgbà tó ṣe pé àwa náà ń bá wọn ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún wọn nígbà táwọn náà ń ṣe tiwọn. sòdéètì mi wà ń lẹ mújọ́ mi ẹ bá ti mújọ́ mi ọlọ́run forí sí i eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ máa fà kíkọrí tán sọ pọ́jọ́ ńlá wọn mú ọbẹ̀ tà kéèyàn máa lọ jọ ọjọ́ bó ṣe jẹ́. hello. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah ọkọ iye ẹdín. yà ó mú káàlì lọ sọ láti kéré dé. láti. òkè wọn dé. ìbéèrè yín. yà um, mo ní kí n bèrè ní pé kí ni um, Islam ìsúnmọ́ta nípa ilé tí ajá wà èèyàn tí wọ́n lé lé àrílé tó wá ṣàwárí ilé tó lálọ́jọ́ wá sin ajá tó wá fún pé ṣé èèyàn lè gbé irú ilé bẹ́ẹ̀ yẹn àbí kò wá òkè ìgbàgbọ́ ṣe pé èèyàn ló ń sin ajá yẹn. ẹ̀mí bẹ́ẹ̀ mẹ́lẹ́kejì ẹni pé tí um, fámìlì tó bá ń ṣe nǹkan hmm. tó dàgbà pé kò kò ráì nínú um, ẹ̀sìn ṣé èèyàn lè neglect wọn kí wọn má bá wọn dá sí i á sọ pé èèyàn ò bẹ participate nínú nǹkan tó ń ṣe yẹn. alhamdulilayi ilé tá ń gbé bàbá onílé ń ṣajá tájà ń bá ti jẹ́ pé ọmọ wọnú ilé so ọbẹ̀ tàkẹ́ má gbèrú ilé o hmm. torípa nàbí sallallahu alayhi wa sallam ó fi yíra pé gbogbo ilé tájà bá ti wà màláíkà ò ní wọbẹ̀ àmọ́ tó bá pé ilé yẹn wọ́n ṣe ní flat flat flat flat lọ́nà tó yẹ pé tèmi bá ti wọnú flat mi mi ọ̀mọ́ ti ń lọ nínú ilé yẹn mọ́ hmm. mo máa sì jáde títì ní bọ̀ sí hmm. so kò sí wàhálà ń bẹ àmọ́ tí ilé bá wà lọ́nà kọjú sí mi kọjú sí ọ tájà ń wọlé tí ń jáde tó léwu hmm. màlẹ́kà tí wọ́n á sọ màlẹ́kà kẹ́ni bíi ti màlẹ́kà kú kọ́ níjọ́ tí ọlọ́run bá kọ pé èèyàn ó kú agbẹ̀rún ajé ọba wà lé ṣèyàn ó kú níjọ́ náà tó léyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wá ní tí mọ̀lẹ́bí wa ìbátan wa èyí kan wa tí máa ń ṣe nǹkan kan tọ́takò tọ́ lọ́n tí wọ́n sì ń fẹ́ káwa náà wá bá wọn kópa ń bẹ̀ tá a lè lọ ẹ gbọ́dọ̀ lọ ẹ gbọ́dọ̀ lọ nítorí pé ń ṣe láàmú ara wa lọ lórí àti tẹ̀lé tọ́lọ́n lórí àti páyọ̀ lọ́n a gbọ́dọ̀ ran ara wa lọ́wọ́ lórí àti sẹ́lọ́n lórí àti tàkùtọ̀ lọ́n hmm. ọlọ́ni wa ta'awanu 'ala al-birri ولا تعاونوا على الإثم والعدوان. wal-'udwan ملذي àwọn mọ̀lẹ́bí yín bá bínú ẹ rọra ṣàlàyé fún wa wípé èmi ò lè bá hmm. ń kópa nù tó takò tọ́lọ̀ nítorí pọ́lọ̀ hello hello hello ẹ mà ṣì ń bẹ lójú òpó hello hello kọ́ yín o. Assalamu alaikum. Alaikum salam wa rahmatullahi. Àwọn kan yóò dín pè. Sàrí ìlú kan mi láti béèrè. Ìbéèrè yín. Sọ̀láti Ibrahim àti Dr. Kanefu. Hmm. Ìpapọ̀ mẹ́ta kọ sínú Sulu Muslim tán yí sí Yorùbá àwọn náà wọ́n kọ. Ọyẹ, ọyẹ, ọyẹ. Ọyẹ. Ebi wọ́n lọ ọ̀ma, òní fún ọkọ̀ àtún. Àwọn <laughs> ah, èrè tí ń bẹ lọ́dọ̀ wọn náà, ẹ̀yìn gbà wọ́n ní ọ̀pá. Wọ́n tara ẹ̀jẹ̀, ọ̀ padà sínú Hisnul Muslim ìbéèrè tẹ́ sí pàtàkì púpọ̀ àwọn ẹgbà wa wá tó jẹ́ pé mú sọlátìlì ibrahimiya wa oríṣiríṣi ọ̀nà tí ń lọ bí oríṣi mẹ́ta hmm. èyí yòówù tẹ́ bá ti kà ń bẹ ẹ sá ti rí i dájú pé sọlátìlì ibrahimiya ni òun lẹ́ẹ̀ máa kanu sọlátì yín. Hmm. ẹ ló yín o. báwọn alaikum abdullah. aleykum salaam wa rahmatullah. orúkọ mi Faruk mo pè láti Sokoto. ìbéèrè yín. ẹ jọ ṣé àdìsí kan wà tó sọ̀rọ̀ nípa pé ká mọ kí òun jímọ̀ ní àárọ̀ nǹkan láago mẹ́sàn-án sí aago mẹ́wàá lórí àná ìṣọ̀rọ̀ àlẹ́ ọ̀sọ̀rọ̀ pé ó fi ṣe bẹ́ẹ̀ gbé súnmà mi. alhamdulilayi ó wá nínú àdìsí pípé anabi sallallahu alaihi wasallam ṣe salatul jumu'ah rí ṣáájú kó tó di pòrùn yẹta rí ṣùgbọ́n ṣe rí ó ń túmọ̀ sí pé ó tọ́ báyálẹ̀ kan láàrin ṣùgbọ́n nínú gbogbo ògbésí ayé ànábì sallallahu alaihi wasallam ètò wọ́pọ̀ jù kìí ṣe solatul jumu'a àṣáájú kóòrùn tó yẹ tàrí ìyẹn nípa kókó solatu dhuhur lànàbì máa ń ṣe solatul jumu'a. tó lánàá ìbá wa ṣe nǹkan lẹ́ẹ̀kan rí bó ló ṣe wá jẹ́ súnà pé lẹ́yìn ọ̀ma ṣe lójoojúmọ́ tí ìbá ṣàdáadáa àtòdò hmm. nítorí pé ẹ fẹ́ yapa sálòmọ́ Hmm. wọ́n lè bá a dá yín mà hmm. òfin yẹn sọ pé hmm. khalif tu'raf yapa sí wọn kó lè dá wọ̀ mà so eléyìí léwu ní ẹ̀sìn ọlọ́run ìmọ̀ padà túmọ̀ sí kárí mi àwọn hanabila nìkan nínú àwọn olùmọ̀ al-madahib al-arba'a àwọn nìkan ni wọ́n lu ọ̀rọ̀ yẹn bá a lè ṣe jùmọ̀ àkótó dà kókò salatu dhuhr. al-imam ibn Qudama rahimahullah ń lágbẹ́nusọ àgbà fún àwọn hanabila nínú tíra rẹ̀ al nígbà tó náà dórí ọ̀rọ̀ ká lè ṣe júmọ̀ kó tó di pòrùn yẹ ó ní ká gbogbo ọ̀rọ̀ oríṣiríṣi ti ń bẹ lórí rẹ lọ́dọ̀ wa ká àwa náà sí àfi lásìkò hmm. ló tó wá sẹ́kù mọ́. Hmm. sọ àmọ́ pé ṣé àdéhìí kan wá àdéhìí wá bá ṣe bẹ́ẹ̀ rí. àmádìsí tó pọ̀ jù ó sọ pé ànábì èsè sọ̀láàtò bọ̀họ́ àsọ̀láàtò jùmọ̀á àfi déédéé àkókò sọ̀láàtò ọ̀bọ̀họ́ eléyìí jẹ́ bùsùn. ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti máa láti máa sọ pé èèyàn ó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó jẹ́ mùsùlùmí àtòbìnrin tó jẹ́ mùsùlùmí tí wọ́n fẹ́ ṣe nìka lójú agbo wọ́n á sọ pé àwọn náà ń gé kéèkì ní ojú gbàmégèjì níta gbangba pé tí yorùbá sì ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé èèyàn ń tako ní tí àwọn èèyàn fẹ́ láti jákun ẹbí nù. tó bá tẹ̀ bá ní takun táwọn èèyàn fẹ́ ẹ̀ sì mọ̀ gógóró láàárọ̀ ẹ bá tẹ̀ ní takun táwọn èèyàn fẹ́ ọlọ́mọ yìí àlè tí ọ̀kan nínú owó ni. ní kí ni ìtumọ̀ kúrò ní takun táwọn èèyàn fẹ́ ṣé n dáńpẹ̀ lẹ́sìn àbẹ́sìn. Hmm. so islam ò pé kẹ́ ẹ máa gé kéèkì nítorí pé ń fẹ́ yàwó lẹ́yìn náà lójútì nígbà tó kọ ọkùnrin àti obìnrin bá ń tán kéékèèké gbé síra lẹ́nu lójú àwọn yẹn ẹ̀ gbádùn so èwo lẹ fẹ́ fi ilẹ̀ fún un lẹ́yìn ẹ so Ànábì sallallahu alaihi wasallam sọ pé idha lam tastahi fasna' ma shi'ta lójú ọba ti tì ọ hmm. ajẹ́ pé máa ṣe ń tọ́ bá wọ̀ hmm. lẹ́yìn ìjà bó ṣe. hello. hello. aleykum salaam ó kọ́ ibi ẹtí ń pè yìí. ó náà wọ́n ìṣe àpò láàrin ìbéèrè mo fẹ́ bèèrè nípa olóńgbò náà sọ mo gbọ́ níbì kan pé olóńgbò pé tó máa ń wẹ́kọ̀mù àwọn àlùjọ̀nú sínú ilé àti pé olóńgbò pé ẹni tó bá ń sin olóńgbò bíi àpẹẹrẹ pé ẹni tó nígbàgbọ́ ni mo fẹ́ bèèrè pé bóyá ṣé ó ní ṣé ó fẹsẹ̀ rẹ̀ ní ìtura mọ̀ ẹ̀rí mi. àpẹẹrẹ pé ẹni tó nígbàgbọ́ ní pé ẹni tó bá ń ṣe olóńdò tó bá nífẹ̀ẹ́ olóńdò àpẹẹrẹ ìpínyàn ní àgbẹ̀rẹ̀ ní ìgbà. ẹ sọ pé ẹ gbọ́ ìpolongo máa ń wẹ́lkọ̀mù àlìjánu sínú ilé ẹ tún ní àpẹẹrẹ pé ẹ nígbàgbọ́ ẹ ó ti takora o. ẹ dábẹ́ ọ̀bìnrin ẹ jẹ́ kí n mú pélé yìí náà ẹ lọ́kọ̀ yín o. ẹ lọ sọ wà nípa fún yàrá kàtó orúkọ mi ni abdulaziz ajata. láti láti bo láti bo. Hello. À ń gbọ́ yín orúkọ yín láti bo. Hello. Isa Àjàgbá ẹ̀ gbọ́wọ́ ẹ̀ pè padà náà ṣe. Naam ọ̀rọ̀ yín tẹ́ sọ takora wọn. Hmm. Ẹ ló ló ń gbò máa pe àlìjánu wọlé. <laughs> Ẹ tún lẹ́ni tí wọ́n ń sin ló ń gbò àmì pọ́gbọ́ lọ́ngbọ́ ni. Hmm. Àwọn àgbọ̀ kọ́ máa pa àlìjánu wọnú ilé rẹ̀. <laughs> So àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀ ìgbọ́kúgbọ̀ lẹ̀ gbọ́ kò hmm. ṣe déédéé. Àwọn olóńgbò tẹ rí yẹn ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ lọ́ọ̀ni. Àwọn gan alára bí ẹranko abìjà lọ́lọ́ọ̀dá wọn so ọkàn jẹ́ pé ọlọ́run nìkan mọ gbàrin wa so ọlọ́run bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ nítorí pé ànábì sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹranko tó bá ti jẹ abẹ eyín ọ̀gàn haram ni ká jẹ olóńgbò sì ní eyín ọ̀gàn ṣùgbọ́n pé olóńgbò máa ń pàlejànú wọlé àbí ẹni tó bá ń sin olóńgbò àmì kó ní mánì ni gbogbo eléyìí gbọ́kúgbọ́ ni eléyìí tí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run kò tọ́ka rà Hmm. kò sì tọ́ka tà nítorí pé gbogbo ntọ́lọ́mù bá ti ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ ìwọ̀ ni kí ajẹ́pá ara àbá tà. Hmm. tọ́ lẹ́yìn eléyìí báyìí olóńgbò wọ́n bẹ nú àwọn ẹranko eléyìí tó ṣe pé tẹ́ bá tẹnu bọ́nú omi ẹ̀sìn Islam pàpà lè lóru omi bẹ́ẹ̀ láti fi ṣàlùwàlá lópin ìgbà tá a bá rí abẹ́gbìn kan lẹ́nu olóńgbò yẹn nígbà tó tẹnu bọ́nú omi nínú hadith Abi Ayyub radiyallahu anhu wọ́n gbómi kalẹ̀ olóńgbò wa fẹ́ tẹnu bọ́ Abu Ayubu bá ń sáré láti lọ gbé omi yẹn kúrò níbi tó lóńgbò ti tẹnu bọ̀ anábì wa sọ fún un pé da'ahu fa innahu min at-tawafina alaykum wat-tawafat tí ilẹ̀ jẹ́ omi tó fẹ́ mu kò sì burú ká lomi náà torí pé oníwọléwọ̀de yín lọ́lọ́wọ́n bá so lóńgbò àtakọ àtabo wọn torí ẹ̀ bólóńgbò ti ṣe jẹ́nu ẹni tó bá rí pọ̀ ńláyà rẹ̀ ń lè sin olóńgbò kò sí ní tó burú bẹ́ẹ̀ ẹni tó bá sì rí kéko wò ó kò nídìí kọ́ ọmọ wa lọ wá àwọn àkídàkàkídà kan kọ́ ọmọ lẹ́sẹ̀ hmm. so ìtọ́jà ní pé njẹ́jọ́ ọmọ gbáyé gbádùn ni kò sí hmm. eléyìí tí ọmọ kó ọ sínú wàhálà pákáleke àti ìdààmú jìnnà sí hmm. nínú ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá àwọn ní olóńgbò máa ń gbàbọ̀dì so lórí àwọn àjẹ́ kan kìíní kankan wọn lè darapọ̀ mọ́ tí wọ́n wọlé yín mọ́wùlẹ̀ gbólóńgbò wọlé rẹ̀ kó sí mi eléyìí jẹ́ bó sì jẹ́ so àwọn ìṣẹ̀lẹ̀ kan sì ti ṣẹlẹ̀ tó yẹ pé téèyàn bá rò dáadáa kí irú rẹ̀ ọmọ bá ṣẹlẹ̀ sóna ó lè ti torí rẹ̀ má gbólóńgbò wálé. Hmm. akramakumullah nílùú kan wọ́n bímọ ọmọ tí wọ́n ń dàgbà ìyá ọmọ kíkọ́ ọmọ náà bá dàgbà débi kan tó okó rẹ̀ lè máa le okó ọmọ ṣe lénu tó ló ń gbòòrà mu tipátipá wọn fi gba okó ọmọ lẹ́nu olóńgbò tó gbogbo irú àwọn nǹkan tí èèyàn bá ń gbọ́ bọ́yá èèyàn lè ti torí rẹ̀ sá fún irú nǹkan wa. Hmm. ẹ lọ́kọ̀ yín o. Yes, orúkọ mi ni Abdulaziz Ajasa láti UK. Ìbéèrè yín. Ẹ jọ, mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn iṣẹ́ ìtura ní kọ́lọ́ba tó bá fún ọdún ọ̀nà láti ara. Pé ìgbọ́dọ̀ tó jẹ́ pé ó rí owó ní ọ̀nà Aram. Tó rí owó ní ọ̀nà Aram tó wá fi rán àwọn èèyàn lọ sí Saudi sójà tó fi ń kọ́ mọ́sídìdì. Ẹ jọ kí ni Ṣẹ̀rí Àṣà lórí ẹni bẹ́ẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì béèrè òní pé tó bá jẹ́ pé nínú àwọn èèyàn tó ń rán lọ sí Saudi yẹn àbí tó ń fún tó ń bá pharmacy yẹn tó yẹ kí wọ́n mọ ọrú iṣẹ́ tó ń ṣe wọ́n jẹ̀ jẹ́ àfà ẹ̀jọ̀ kí ló jẹ́ bí ìjìyà fún irú àwọn àfà bẹ́ẹ̀ àti pé iṣẹ́ tó lọ ṣe gan ṣé onítẹ̀wọ́gbà ni àbí báwo torí ọlọ́ọ̀ tó bá dá sí torí ọlọ́ọ̀ yìí. alhamdulilayi n tó bá yẹ kó na haram nígbà láti fi kówó jọ tí wọ́n ń lówó haramu yìí láti fi rán àwọn èèyàn lọ sí ṣe hajj tí sì ń lówó haramu yìí láti fi kọ́ mọ́ṣáláṣí fi ràn àwọn èèyàn lọ́wọ́ irú òpó wo ni wọ́n wà lọ́dọ̀ lọ. a sọ pé owó tí ń ná yẹn àná dànù lásán níná ọlọ́run ọba kò sì ní gbà nítorí pé ọlọ́run ọba kì í tẹ́wọ́ gba nǹkan kan àyàfi tó bá jẹ́ nǹkan tó má inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba tó ni Allah kì í sì tẹ́wọ́ gba kankan lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ àfi tó bá má torí anádànù lásán lọ ná kò sí ní tọ́lọ́wọ́n bá fẹ́ fi ṣe ọlọ́jàlè ọ̀pọ̀ ọmọlẹ́kún ọ̀fẹ́ fi jayé ọ̀gbowó èlé ọlọ́sàgbèrè ó fi kówó jọ ìyẹn wò ló ń ṣe ló fi kówó jọ àwọn ń lo owó yẹn láti rán àwọn èèyàn lọ Mẹ́kà ń lò láti fi kọ́ mọ́ṣáláṣí ọlọ́wọ́n bò ní tẹ́wọ́ gbà ọlọ́wọ́n bò ní tẹ́wọ́ gbà nítorí pé táyé bẹ́ẹ̀ bá wà ní gbogbo yẹn náà ni ó yọ̀ dàrú hmm. pé wọ́n lọ okúkú mọ̀ pọ́nrán náà la dá ta fi kówó ìjọ àmọ́ àfi kọ́ mọ́ṣáláṣí fún ọ a sì fi ráwọn yẹn lọ mọ́ka ọlọ́run bò ní gbà. Hmm. báwo wà nípò ẹni tó ń mọ̀ ipò wọ haram iná lówó tán fi ràn lọ sí hajj hmm. ó sì tún gbà lọ́wọ́ wọn. àwọn ẹni tẹ́tẹ́ kí wọ́n wà ń pò kí wọ́n jágbe mẹ́ni tí ń kówó haram yẹn jọ tí wọ́n jágbe mọ́ táwọn náà ń ṣe gbà lọ́dọ̀ rẹ̀ ipò wo làwọn náà wà á sọ pé gbogbo orú wọn wọn ràn án lọ́wọ́ lórí ìbàjẹ́ ni irú wọn ni jẹ́ kí ìbàjẹ́ tán hmm. nítorí pé tí èmi pẹ̀lú rẹ tá a bá dìjọ láwọn fẹ́ni tí ń ṣe ìbàjẹ́ pé ìbàjẹ́ ló ń ṣe gba nǹkan kan tó bá fi fún wa súnmọ́ ni pé yọ bẹ̀rẹ̀ sí kára ló jìnnà sí haramu yẹn díẹ̀díẹ̀ àmọ́ gbà tá a bá dé àpò táàsì dààmú láti gba ń tọ́ba fún wa tá à ń tún kì láyà tá à ń sọ fún wípé n tó ń ṣe ni náà lọ da bẹ́ẹ̀ lọ́mọkùnrin ṣe hmm. tó ń tọ́ dájú náà ni pé àwa náà lára à ń ràn lọ lórí ìbàjẹ́ ni ẹni tí sì ń ràn ni lọ lórí ìbàjẹ́ a sì ìbàjẹ́ lò náà hmm. òfin ọlọ́run ọ̀bọ̀ gbà anybody tó bá ti mọ̀ kówó rẹ̀ ọ̀dà má gbowó lọ́dọ̀ rẹ̀ hmm. má gbowó lọ́dọ̀ rẹ̀ torí mi ń fẹ́ ó ṣàgbà mo bùn ọ́ jazakallah khairan sheikh ẹ jẹ́ kí n tara mú ìbéèrè lè wá mò ń wò lójú tán ganan tí ń bẹ níwájú wa yìí ṣùgbọ́n kí n tó mọ̀ wọ́n ẹ̀jẹ̀ mílẹ̀ wọ́n ní àwọn gbọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n sọ pé kéèyàn máa fi omi gbóná jóra gẹ́gẹ́ bí obìnrin kò dáa bóyá látàrí pé èèyàn farapa àbí ó ṣubú àbí ọkùnrin náà àbí obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àfikún yìí pé kò tún dáa fún obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ láti máa fi omi gbóná jóra léyìí tó wọ́pọ̀ láwùjọ wáyé pé ojú wo ni Islam fi wo eléyìí àbí kò dáa lóòótọ́ ẹ̀kejì ń bẹ̀ òun ni ìbéèrè tí mò ń wò lójú ń gan rẹ̀ látọ̀dọ̀ Mr Abdulaziz Muhammad wọ́n ní ẹ dákun tí wọ́n bá mú olè níṣe láwùjọ tí a wà níṣe wọn ni wọ́n máa ń sábà ṣe bẹ́ẹ̀ mú wọn dáná sun wọn tí wọ́n mú dájọ́ lọ́wọ́ ara wọn tó jẹ́ pé wọ́n dáná sun wọn lásun pa ni tí wọ́n fi kú wọ́n ní kí ojú wo ni Islam fi wọlé yìí. alhamdulilayi àkọ́kọ́ ṣé omi ń gbóná wọ́n máa fi bára kí wọ́n máa fi jóra àwọn medical doctor lẹ́lọ́ọ̀bí léèrè <laughs> doctor ti wa olùmọ̀ nípa ṣẹ̀ríà ni èyí hmm. ṣe pábẹ́rẹ́ làwa máa gún yàn hmm. so abẹ́rẹ́ òfin ọlọ́run à ń gún yàn <laughs> so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ <laughs> so kì í ṣe pé gbogbo òbéèrè náà lẹ́ẹ̀mọ́ á gbé wá ẹ ṣe ọbẹ̀ láni ká máa fi jàmàlà ni àbí ewédú ètò bá ti ọlọ́run so wọ́n lọ́mọ̀ wọ́n á sọ pé tí wọ́n bá mólè láwùjọ àwọn hmm. wọ́n máa dáná sun wọn ni Islam wa kò fara mọ́ kẹ́ ẹ máa fọwọ́ ara yín fi jẹni tó bá ṣẹ̀ níyà hmm. nítorí kò sí tàbí ṣùgbọ́n ẹ lè kọjá ẹnu àlà hmm, hmm. irú rẹ̀ náà là ń dáná sun lè wọ́n sọ táyà sí rọrùn wọ́n dáná sun òfin ọlọ́run bá sọ wípé téèyàn bá jalè pẹ̀lú àwọn májẹ̀mú kan so wọ́n gé lọ́wọ́ ni so èmi gan fún ara mi ò ní sọ pé ah ó ti jalè èmi náà sì mọ̀ òfin ọlọ́run ọba eléyìí ó ká gé lọ́kìn tí wàá gé lọ́wọ́ kó tó di pa lọ ilé ẹjọ́ so ìdí nu tó bá pẹ́ àwọn kóòtù ṣẹ̀rí àbá wa àwọn ni ó wò wò ṣé bó ṣe jalè yun ṣé ń bẹ́nu ẹni tá gé lọ́wọ́ àbí ò sínú ẹni tá gé lọ́wọ́ ìyá mi là fi jẹ́ hmm. tẹ bá wa dáná sun lè kẹ ẹ pa torí pọ́ bá jí nǹkan a gbọ́ pé jí nǹkan o ẹ̀yin sì ti dáràn pé pààyàn hmm. láàrin pé jí nǹkan àtẹ̀yàn pààyàn èwo ló burú jù. Hmm. jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́nkọ́ láyé ń bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsẹ̀ tí wọ́n ti ń fẹ̀jì sí àwọn ìbéèrè wa alọ́lọ́kan ọ̀jọ̀ kan láti gbà yíwá jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà láti òkè àdó akíndọ́lá tí wọ́n jẹ́ ọkọ̀ orin wá afá ismaili àti broda abdulwadud tí mo yára pè ní abdulwadud láàrin jẹjọ jazakumullahu khairan inṣàlá ọjọ́ ìjọ yìí láti wọn pàdé títí gbaná nínú ń dágbére fún ẹgbẹ́ sálámù aláìkọ́m wa rahmatullahi wa barakatuhu